àwọn abẹ́rẹ́ àjẹsára covid-19 tá à ń fún lórílẹ̀‐èdè benin gba àṣẹ àjọ oms iṣẹ́ àṣedájú àti ààbò àwọn abẹ́rẹ́ yìí jẹ́ ìjọba orílẹ̀‐èdè benin lógún jùlọ àwọn abẹ́rẹ́ covid-19 gbogbo àwọn ọmọ òlu ló mọ̀ kan ó bẹ̀rẹ̀ láti ẹni tó ti ní ọdún méjìdínlógún títí fi lọ abẹ́rẹ́ àjẹsára ń dáàbò bo àwa tìkálára wa ìdílé wa àwọn ọ̀rẹ́ wa àwọn aládùúgbò wa àti àwọn abúlé wa lọ́wọ́ coronavirus ẹgbẹ́ ìgbésẹ̀ tí ó yẹ ẹgbàá abẹ́rẹ́ àjẹsára. gígún ni abẹ́rẹ́ yìí jẹ́ ọ̀fẹ́ sì ni wọ́n fún un ní gbogbo ojúlé abẹ́rẹ́ tí wọ́n gbé kalẹ̀ ẹ lọ sójúlé àwọn abẹ́rẹ́ náà tí wọ́n pèsè sílẹ̀ lẹ́ẹ̀mejì ni à ń gun abẹ́rẹ́ covid-19 kí a lè ní ààbò tí ó péye gígùn abẹ́rẹ́ covid-19 ń wáyé ní ìbámu pẹ̀lú àwọn ìlànà ìdènà àrùn náà gbogbo àwọn odò tó ti ń gun abẹ́rẹ́ yìí ti gba ìdánilẹ́kọ̀ọ́ bí ó ṣe yẹ nípa ìlànà ààbò abẹ́rẹ́ náà tí wọ́n sì ń gbé ìgbésẹ̀ tí ó yẹ láti gbógun ti àrùn covid-19 ẹ fi ọkàn tán wọn. àpapọ̀ àwọn orúkọ ojúlé abẹ́rẹ́ náà wà ní àwọn iléeṣẹ́ aṣojú mínísítà ètò ìlera ní àwọn ìpínlẹ̀ wa tàbí kí ẹ pè nọ́mbà ọ̀fẹ́ 136 ọ̀kan ẹ̀ta àti ẹ̀fà.